islam wa ẹja tún ṣe o ẹja tún ṣe kátó lọlẹ ìbọlọwọ bá wa kọlọmọsà fún alẹ mi gún wa tà láàfin alẹ ní dáadáa nínú àwọn àmì táàfin máa mọ òun náà ní kọ́ máa ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀sìn wọn kọ́ máa náwó sínú ẹ̀sìn ṣẹṣẹ ọ̀kan náà àwọn ní fújì tá à ń tọrọ fún kọ́lọ̀ ní fújì lẹ̀ ó tún wá lọ lè kànkún ó tún wá kànkún wàhálà tí ń bẹ lọ́rùn rẹ̀ ẹ dákun wàhálà ni ká máa kọrin o ká máa ṣe fújì wàhálà ni o kọ̀ wá tó wàhálà ká máa ṣe bọ́ kọ́dà tó bá wọ ọlọ́run jọ àlùkìyámà ọlọ́run lè feríjì ẹni tó ṣe fújì tọ́lọ́run feríjì pé gbogbo ojó tó jó ìlú tó lù mọ́ feríjì ọ nígbà tó ṣẹbọ wàláhì ọlọ́run lè feríjì yẹn tó bá wù tí o bá sì wù ló fi sínú ná tí o bá ṣẹbọ yọ padà yọ kó nínú ná yẹ èyàn wá ṣẹbọ tó bá ilé kú innahu man yushrik billah ọlọ́run gbogbo ẹni tó bá lè mú ni kó wàmà lè dọ́ọ̀lì mi nàmìnà ansọ́ọ̀rọ̀ ọlọ́run kò sẹ́ni kankan tó lè gbà á lẹ̀ alábòsí yẹn kò sẹ́ni tó lè gbà á lẹ̀ ọlọ́run ló dá ọ ọlọ́run lọ́ba ti ń fún ọ ọlọ́run lọ́ba tó kẹ́ ọ wọ́n fi eh, òòsà wọ́n fi ń sí mùsùlùmí lérí ọ̀tà àwọn kan sọ pé ṣé mùsùlùmí náà ni wọ́n tẹ́lẹ̀ sá ìtọ́ hàn sáwa là wá ń sọ ìtọ́ bá hàn sí wọn náà àfi kó lè padà síbẹ̀ agbára kílẹ̀ wà ilẹ̀ tí ń sún náà ọjọ́ tí ń lọ àwọ̀ tí ń wùjọ ẹ̀yìn tí ń tẹ kò ságbára mọ́ ẹ̀yìn lè pàdé ọlọ́run nínú sàárè ilé ayé lágbára o yín máa ń tàn yàn ní o àwọn yẹn ń ṣe àgbèrè sí ọlọ́run ọba wa ọlọ́run ògùn ní kájú ọlọ́run ní kájú ẹ̀sì wáyé léyìí tó ìjà òun ní máa ń sọ àníṣe <laughs> bẹ́ẹ̀ ń padà bọ̀ ó lè na yín náà nísìnyí wà má kèé kánjú wáyé lẹ́yìn náà turujà òun àní ọ̀dọ̀ wa lẹ́sà ń bọ̀ ọlọ́run kọ́mọ́sá yẹn mú wa dúró kọ́sà nù wa o ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá yẹn bá fọ̀nà mọ́ wọn kọ́sà lókun mọ̀nà tiwa náà ká máa náwó sínú ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn ẹbọ àbí ká máa náwó síbi gbogbo gbogbo ẹ̀ èèyàn ní àlùwàlà èèyàn ṣe mùwàlà àtòlùkùfárì nìyẹn ẹ̀ṣẹ̀ ni.